káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo kí tó ń wò mí nínú ilé ẹ̀dákùnrin bá ń gbójú ayọ̀ sókè torí àlejò mi kejì ọ̀dọ́mọdékùnrin ni wọ́n rẹwà pọ̀ tó máa ń yà mí lẹ́nu bó ṣe wù wọ́n káwọn ṣiṣẹ́ fún wọn lọ́hùn ah, àwọn swag titi wọn iná àwọn swag titi wọn lọ́hùn làwọn fi ń ṣiṣẹ́ fún kí ló dé wàá rí bẹ́ẹ̀ báwo ló ṣe ẹbí gbogbo ẹ̀ máa ń pè wọ́n ní LCB èmi máa ń pè wọ́n lóní groovy groovy lóní groovy groovy ẹ bá káwọn ara lé ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kán gbóhùn yín. ẹ̀yin tara lé. ẹ̀yin tara lé bò. àti ẹ̀yin ti. ara oko. ara oko. <laughs> àwọn tó wà lù. mo kí yín o mo bá yín. ẹ ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí lorúkọ yín gangan gangan. ok um, orúkọ mi ni àjàlá olúwaṣeyì hmm. johannu. johannu johannu john. <laughs> onítẹ̀bọmi. ok níbo lẹ ti rí LCB Ah, ok eh, mo mo nígbàgbọ́ pé ọlọ́run ló fún mi eh, ọlọ́run ló fún mi ok eh, ní ó túmọ̀ sí lord apostrophe s city lord city lord city bí ìlú olúwa bẹ́ẹ̀. Mm, ìlú olúwa. eré wà lọ́mọkùnrin ẹ dùn wò ẹ báyẹn <laughs> pé torí pé bàbá tiẹ̀ tó sí yín gan-an ṣùgbọ́n kí ló dé tẹ̀yìn wá ṣiṣẹ́ fọlọ́run tẹ́ ẹ̀ ṣe ní kílọ̀bù tẹ́ ẹ̀ ṣe ní wáì iṣẹ́ ọlọ́run wáì tó fi wù yín láti máa kọrin fọlọ́run. ó yà mí náà lẹ́nu hmm. ìlànà tí mo wà yìí kò tọ́ sí mi hmm. bí àwọn olóyìnbó máa ń sọ mi ò wọ́ tiẹ̀ láti máa ṣiṣẹ́ fún ọlọ́run. láti máa ṣiṣẹ́ fún ọlọ́run ah. orí ọ̀fẹ́. ọlọ́run yẹn for the first time gbogbo ara lé àyà mi ẹ̀rín ní for the first time. <laughs> ọlọ́run kan wò tuntun. ó ṣe yín láàánú. ìwọ máa ṣe báyìí máa ṣe báyìí. lóò ní elú ìtìmí kan tí mò ń ṣe é lè ti wà rí ọ̀nà tọ́lọ́run wa fi ń kọ́ mi hmm. ó yàtọ̀ hmm. èmi gan mọ̀ pé ó yàtọ̀ hmm. torí ẹ̀ mo fi sọ pé kò tọ́ sí mi. okay àwọn ilé wọn tí mo èèyàn tí mò ń bá sọ̀rọ̀ máa kọrin nísìn ẹ̀yin àwa ṣe groovy groovy ẹ ṣe groovy àwọn alẹ mọ gbọ mọ gbọ ní groovy groovy mo gbé wá sórí ètò ẹ̀yin àwa lẹsẹ ẹ bá mi ká ló yẹ tẹ play tẹ bá ti rẹdí àti tẹ pause kẹ tẹ pause tẹ bá ti rẹdí tẹ play kẹ. mo ríre mo ríre mo ríre gbà o ó ṣe mí lóore <laughs> mo ríre gbà o ó ṣùgbọ́n iye bello tó wà nílọrin àbòmọye mọ́là tó wà ní sábó ṣòmọye kwaya tó fẹ́ dakọrin àbòmọye bọ́tà tó wà di pákó ìsí ṣe ìnòfi kàn jésù tọ́sìmí ìnòfi bla. ẹ máa tó lọ máa tó lọ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹ máa sọ lọ. ẹ ṣe. náà níbo la ti máa ń rí àwọn ọ̀rọ̀ yẹn pé ṣòmọye bello tó wà nílọrin ṣòmọye kwaya tó fẹ́ dakọrin. níbo la ti máa ń rí àwọn ọ̀rọ̀ yẹn torí pé á dẹ̀ wá bọ́ sójú ọ̀nà á oh. dẹ̀ bọ́ sí ti ìlànà gospel. okay bí mo ṣe sọ bẹ́ẹ̀mi ṣe eh, bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ nọmba one kò tọ́ sí mi nọmba two eh, bí mo ṣe ń ṣe èmi gan-an yà mí lẹ́nu for example irú line yẹn ṣe hmm. mo fẹ́ lọ ra nǹkan ni mo fẹ́ lọ ra nǹkan mo á mú mo mú one thousand naira dání nǹkan tí mo fẹ́ rà ò ju fifty naira lọ mo á ṣẹ̀wọ̀n fún àwọn ìyá àgbà Òṣogbo ni mo àgbà yẹn àwọn ìyá àgbà yẹn mo wá sọ pé òkè mo fẹ́ ra nǹkan ìyá yẹn wá ní mo wá ń wò bíyà bíyà yẹn máa lè change mo wá béèrè lọ́wọ́ pé ṣe ní change wọn ni àá ah, ah, sọ̀rọ̀ àmọye Bello tó wà lọ́rin bíi pé ah, sọ àmọye Bello like wọ́n ní change tó pọ̀ mo wá ń gbé mo wá béèrè lọ́wọ́ mo tẹ̀ á ní ó yà mí lẹ́nu mo wá béèrè lọ́wọ́ pé àkínná ní ẹni àá pé ní Ìlọrin báyẹn Bello pọ̀ jàbúrà tá a bẹ́ẹ̀ ni so ìgbà tí ọkọ Mike wa pè mí fún orin yẹn ó jọmọ nígbà tí mo ń ro oore tọ́lọ̀ ṣe fún mi pé ah, ó pọ̀ tẹ hmm. bá dé sábómọ́là ló pọ̀ jù ẹ tẹ lè kà wọ́n mo á ní ibùkún tèmi ẹ lè kà á. pákó tó di báwo lè ṣe sọ yẹn náà. <laughs> báwo lè sọ. ṣé mo yẹ bọ́tà tó di pákó àbí pákó tó di bọ́ tó di bọ́tà. tó di bọ́tà hmm. àwọn tọ́lọ́run ti gbé láti inú ẹrọ̀fọ̀ tó mọyé wọn ṣẹ́yẹ́ yín hmm. àwọn tó jẹ́ tó wà ń kwaya tán fẹ́ máa aspire láti di olórin àmọye wọn hmm. ṣẹ́gẹ́ ẹ̀kọ́ tí mo. <laughs> ẹ ti sọ kan tí mo bá jó èwo lẹsẹ pé tí mo bá jó fọ́lọ́run wà ní ṣé mi ni mo rí báyìí báwo lè ṣe sàárín yẹn. sókè tí makabi yẹn pọ̀ ni mo ti. àdé ẹ̀ tí wàá ní farabalẹ̀ lónìí groove bí groove. <laughs> ok ẹ jẹ́ ká bọ́ sórí ilé alágbára ńlá orin tèmi nìyẹn bóyá aráàlú mo picture wọn ni mo picture wọn. ẹ jẹ́ wá sọ́ọ̀bù jálè ẹgbẹ́ tí wọ́n máa ń wá pọ̀. ẹ lè ẹ wàá ṣe tìyín sìn ẹ wàá ṣe tuntun fáwọn aráalé nìsín alágbára ńlá alágbára ńlá alágbára ńlá ó ní bàbá ní bàbá mi alágbára ńlá alágbára ńlá alágbára ńlá o ní bàbá. Eh, jésù fẹnẹjà ṣe báńkì kò ní dọ̀bù yìí ó lọ sọ́ọ̀fà ó ló ń lọ́ọ̀bù yìí ó fà wá sọ́dọ̀ bàbá lórí igi àgbélébù. i'm just like báwo ni àwọn. nítorí ẹ̀ mo fi sọ pé èmi náà máa ń gbóyè wáyé wá èmi náà máa ń yà pé okay i don't watch this and like Mm. nǹkan tí mo fi yàtọ̀ láàrin àwọn olórin olórin ẹ̀mí àbọ̀ olórin gospel tó tó wà. kí ló dé tẹ̀ fi ń ṣe ìní gospel way. òun náà ni mo sọ èmi advice mo máa ń fún àwọn tó jẹ́ upcoming artist pé báyìí now you say ẹ fẹ́ ṣe gospel ẹ fẹ́ ṣe wọ́n máa ń pè é secular Generally, mm. general ni wọ́n máa ń pè é. <laughs> ẹ fẹ́ ṣe gospel ẹ fẹ́ ṣe secular máa ń wọ̀n báyìí ó kàn dàbí pastor ṣé èèyàn kan kan lè jí kó kàn sọ pé òkè mo fẹ́ dá church sílẹ̀ hmm. ṣẹ́gẹ̀ ó máa ní nǹkan kan tó tó ta tó jí ni wọ́n máa ń sọ pé wọ́n gbọ́ èpè lomi hmm. ìfẹ́ máa lo language torí mo wà ní tv so mi ìfẹ́ máa lo àwọn language tó wà churchy ìbọn tó máa sọ fún wọn gbọ́ èpè ṣẹ́gẹ̀ máa sọ fún wọn òkè ó fẹ́ ṣe gospel tí nǹkan tó bá máa máa kọ tí ò bá ní much intensity pẹ̀lú ọ̀rọ̀ tó bá ń jáde látòrí pulpit ò ṣiṣẹ́ tán lọ́rọ̀ rẹ̀. Hmm. so tó bá mọ̀ pé o ò gbọ́ pé o ò gbọ́ ìpè. mi ìfu ẹ mọ̀ pé tí n bá sọ pé o ò gbọ́ ìpè fẹ́ni tó jẹ́ one. tó ń tó wà ń ta tó wà lórí street. a máa fi gbé ọmọ jẹ get but hmm. that's it that's just that's just it so ìyẹn ó pè tó bá mọ̀ pé ó pay. ó fẹ́ ṣe lè he can even as well do secular which is clean jẹnsa o mọ̀ kó o fẹ́ o mọ̀ kó o fẹ́ fi ṣe jẹ hmm. get but o mọ̀ bọ́ ọlọ́run pè ẹ́ sílé o fẹ́ jèrè ọkàn ni jẹ get ó kàn dàbí church there's no kò sí yàtọ̀. now tí o ká sọ pé pẹ̀lú orin tẹ̀ǹkọ ẹ̀ ń jèrè àwọn ẹ̀ ń jèrè ọkàn àwọn youth fún ọlọ́run. bẹ́ẹ̀ni. how mélòó lẹ ti jèrè mélòó lẹ ti fà sọ́dọ̀ ọlọ́run mélòó lẹ ti eh, pick up from the street. ok eh, ìyàtọ̀ tó wà nù irú báwa ṣe ń ṣe àti bí ẹni tó bá ṣe morning cry or ẹni tó bá jẹ́ pastor ìyàtọ̀ tó wà nù tiwa ní pé ẹ mọ̀ pé a máa ìyàtọ̀ tó wà ní pé a máa dálẹ̀ ni hmm. ṣe get a máa tún lọ síbòmí a tún máa dà lẹ́nu ṣẹ́gẹ́ so feedbacks kò ṣe pa máa count hmm. bí bóyá bí church ṣe máa ṣe ń pè okay we got fifty people saved today we got hundred people saved today it's not like that for us musicians. Okay. my song could go far àtúntò òyìnbó àtúntò òyìnbó oh. dọ́là máa fi gbà. jésù <laughs> orí mi lè lọ jẹgẹ kó ti lọ ká fi. ó yẹ ẹ jẹ́ kí àwọn ará lè mọ̀ pé exhibit ló wà lórí mo mọ̀ pé ẹ máa ń produce dáadáa bí ẹ máa ń produce. bẹ́ẹ̀ ni torí ẹ ní beat yẹn fi wà lẹ́gbẹ̀ẹ́. ok ó yẹ jẹ́ kó mọ̀ pé <laughs> ó yẹ jẹ́ kó mọ̀ pé exhibit ló wà lórí ìjókòó. gbàǹjo mo gbede uh, ah, and if you no dey dressed you no fit come party uh, china today dọ́ọ̀lọ́gbẹ́ni come sọjí uh, kò sí mo gbọ́ mo ya ìfinúbi kan pàdé ah ah ah see the dress for my body ìfide e tán agbádá tán ràpá ó yá make we just dey wear and co make we dey form ladder ah you don pay for the dress why you dey go basa come and see my family member see as we dey dance a máa ń rìn a máa ń yan bíi ti àlínkò yẹn kọ́ a máa ń fún wọn nígbẹ̀dúbọ̀ bíi ti pàlítò yẹn kọ́ a máa ń bọ́ọ̀lì nínú west bíi ti tàríbò yẹn kọ́ àjàlá wa gan tún máa ń travel bíi ti jàlíngò yẹn kọ́. 啊。 aṣọ tó máa ń tẹ gbogbo rọ́bà tán fi dì í cause it's brand new aṣọ tó máa ń tún tanná try and go match you aṣọ tó máa ń ní fìlà tó lámúre tó ní bàtà aṣọ tó máa ń fúnni lóyin àpò rẹ̀ kún fún wàrà aṣọ tí kò kì í dọ̀tí wò má lọ fọṣẹ yìí láti iléeṣẹ́ ló ti kí wá ọ̀rẹ́ má lọ fẹ̀gẹ́ sí i àwa mélòó ló fẹ́ wọ̀ àbí ara wo ló fẹ́ fi dá ó yá tètè grab your copy ìkọ́sọ́ ọlá má lè pẹ́ jù àwọn bàbá ti wọṣọ bọ̀dá kí ló ń dúró de àwọn mọ́mì náà ti wọṣọ sìstà kí ló ń dúró dè wò bí wọ́n ṣe ń dán ó yá wò bí wọ́n ṣe ń tún gapá ìwọ náà wàá jẹ́ gbádùn ó yá ló ní groovy <laughs> ok ẹ jẹ́ kí n mọ̀ túmọ̀ àwọn kan dá ìsọ láàrin yẹn wípé bàbá ti wọṣọ ìyá ti wọṣọ everybody ń gapá is it to the gospel level or yeah, to the. aṣọ tí mo mean káàdì eh, inú abọ́ mi orin yẹn wà ní aṣọ tí mo mean Jésù ni aṣọ iye. Hmm. Yeah pé jésù ti eh, everybody màmá ti gba jésù ìyá ti gba jésù kí ni wọn náà ń wò kí ni kí là ń wò ah ó ga jù gbogbo yìí tèmi LC Beat ni àlejò mi lórí ètò ẹ wá kí ni Thank you very much. It's an honor to meet you. It's an honor. To it's an honor to be mo mo èèmọ nǹkan tí mo lè sọ because inú mi dùn pé mo wà nínú generation yín we hmm. <laughs> go now kí instagram page okay um, instagram at lc lcbeat underscore. Mm, lcbeat underscore. facebook ńkọ́. Uh, ṣèyí space lcbeat. sheyi lc ṣèyí space lc space beat okay. space ajala. Ògúntóyìn. Ah, oh, ẹ eh, facebook Sheyi space, space uh, eh, lc beat, beat space, space ajala. ajala ok ẹlẹ́yẹ ńkọ́ àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ. at lc underscore beat beat mi yẹn máa ń ní z so gbogbo beat mo ti sọ yẹn ó ní z níwájú beat pọ̀. wọ́n bẹ̀rẹ̀ tèmi nínú ilé mo lérò pé gbádùn LC Beat lórí ètò Miliki Express fún ìgbà àkọ́kọ́ mo lérò pé tí bá pè é lọ́jọ́ mi ẹ̀dá wọn lóhùn ẹ̀yẹ̀ bá ń káwọn ara lé. ok mo kí gbogbo ara lé mo kí ẹ ṣe púpọ̀ fún <laughs> ojú tẹ fi ń wò wá kò ní fọ́ àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ etí tẹ fi ń wò wá kò ní ẹfí tẹ fi ń gbọ́ wá kò ní di. ẹyin ṣáà wash out for exhibit nínú àwo orin mi tuntun tó máa jáde torí mo gbóhùn náà sínú wọ́n ń tẹ́mi nínú ilé jẹ́ ká lọ sílé agbára tí mo bá padà dé àtẹ̀mí àti àlejò mi kẹta lájọ máa wọlé dé ńlá ní gbẹ̀yìn ìgbàlẹ̀ ẹ̀yin náà mọ̀ gbọ́ àwọn náà nà tó bẹ̀ ẹ̀kú dédé àsìkò